This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human by Bible. Dawa Nigeria. رجع من حديث أم المؤمنين أم سلمة رضي الله عنها أرضاها قال قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة تابتري في أسود الحجة باتيو وأراد أحدكم أن يضحي تلقى كايسين بولاتي فيق بينا فالله سبحانه وتعالى وفيق بينا فالله سبحانه وتعالى يوقنا ليه fali yumsik an sha'rihi wa dhafari òun tọ̀n ọ̀yà má mú nǹkan kan nù ara rẹ̀ má o kọ́mọ̀tì kí ni o kọ́ má mú nǹkan kan nù ara rẹ̀ má kọ́dà kó sì má mú nǹkan kan bí ìkànnà rẹ̀ má ó sì má mú nǹkan kan bí awọ ara rẹ̀ náà báṣárọ̀ awọ ara rẹ̀ náà kọ́ má mú nǹkan kan bẹ́ẹ̀. nǹkan mẹ́ta lọ́sàn-án ti kí ni o ńlọ́sọ fún wa ṣùgbọ́n nǹkan mẹ́ta ẹ̀ta yìí bóòlù ti ṣẹlẹ̀ téèyàn náà sí ọ̀pá kọ́má kọ́má fa irun kọ́má kọ́má kọ́má gèrún náà mà kọ́fẹ́ ti rúfọ́dún ni o ó tún yà di ìjọ ó tún di ìgbà ọba pẹ̀rẹ̀ rẹ̀ tán fáwọn subhanahu wa ta'ala. bákan náà ìpẹ́sùn bẹ̀rẹ̀ wà fáà wípé sí ń tánàbí wí só kó ọjọ́ kẹwàá náà nú tẹ́ ẹ pé a sọ wípé ìjọ kọkànlá yẹn tó lè gẹrun kọ́ èèyàn bá ti ìpẹ́rẹ́ àǹfààní pé méjì lórí ẹ̀ ṣùgbọ́n ìtọ́wọlé jù ó ní ìṣesí abdullahi bin umar rọ́dàkàrọ̀dọ̀ ọba ti pẹ̀rẹ̀ dání ọ̀lọ́rin ìparí rẹ̀ tàbí ní ọ̀lọ́rẹ̀ ìfirun rẹ̀ a ń sọ ilé ìfáwà tí a ti hajj ni o ìdájọ́ ti hajj ó tún wà ní kíni o ọwá lọ́tọ̀ ìdán ìbéèrè wá wá wípé nígbà ọjọ́ kan sàṣálàm ìmọ̀ pa ẹran tó sì nǹkan pa yìí àwọn ti kónú rẹ̀ ṣé tí ìyìnbọn wá jẹ́ baálé ilé tó ti ní ẹran tí wọ́n pa mi ṣé àtìyàwó àtọmọ kọ́dà tó rẹ̀ ń ẹran tí mo fẹ́ parí fọgbọ̀n yàrá ilé fara mi náà bára mi sì máa sinú láti ìsìn ẹni káyín kò gbọdọ̀ mọ́ nǹkan bí ara rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ gé ìkaná àwọn àfáà ní adal khitab lil wọn ní gbogbo wọn náà ní àjọ ní kí ni ẹ̀rí yín tẹ́ ẹ fi ní gbogbo wọn ní àti ni o ní àjọ ní wọn ní nítorí pàṣẹ àlọ́sàn fẹ́ fi wá ju àwọn tí ń bẹ ní mẹ́kà tí a ti gbé ìrọ́mù ẹ̀ńbà ti gbé ìrọ́mù ní ìsìn ẹ kò lè farun rẹ̀ mọ́ tó ti gbé ìrọ́mù tó ti gbé ìrọ́mù kò lè lọ fi ń dà kò lè gbá àwọn kamẹ́lá rẹ̀ ah, padà kò burú. tọ́ba wa jẹ́ wípé ẹ̀rí tẹ́ ẹ mú wa nù ọ̀rọ̀ kejì ni wípé àádọ́lù kìtọ́ ni ọ̀rọ̀ ìbáwí lò ń báwí tí èèyàn bá fa ọ̀rá lè rẹ̀ fún náà gbàládá àwọn afá ní bẹ́ẹ̀ ni ládàtà wá wì pẹ̀rẹ̀ àtẹ́ńfẹ́ tí wọ́n pẹ̀rẹ̀ fún yìí wọn ò dọ́gba tán níbi ládá yìí gẹ́gẹ́ bí àwọn àtàwọn náà àjọ dọ́gba tán ṣùgbọ́n sọ̀fẹ́ wa náà bẹ́ẹ̀ wọ́n ṣe àwọn nǹkan láti súnmọ́ tẹ́lá kọ́ yẹ ti a náà fún fi àwa náà bì sí táyé máa ní wípé à ń bẹ́nu àwọn ọjọ́ kéèké ó ní agbára kí wàá lẹ́rìí tó jẹ́ àmọ̀ wípé ẹni tó ẹran gangan òun ni o ìbá àjẹyàn wá mílíọ̀nù fámìlì rẹ̀ kan sọ pé mo pẹ̀rẹ̀ àti fámìlì mi fámìlì rẹ̀ kankan kò sí inú ẹni tí kò ní gẹrun tí ò ní gé ìkan náà àbí táà náà tábàárẹ̀ nìkan ọ̀kan náà tó na àfúrọ́ọ̀tù kọ̀ọ̀kan tó fẹ́ pẹ̀rẹ̀ kí lè rí wa ansa salam dọ́ṣà anafi wa ní alibaiti anabi pẹran pẹ̀lú ó pẹran fún rẹ̀ ó sì pẹrin pẹ̀lú àníyàn pé káwọn aráalé òun náà ó kí ni o kí wọ́n wà ń bẹ níjọ́ tó sì dojú ọ̀rọ̀ kọ wá tí umu salama ń gba àdìsí wa amusa salam jọ́nà lọ́n kò sọ wípé wà á máa yùdọ́ ha ni àtẹ̀ntì wọn bá fẹ́ pẹ̀rẹ̀ fún náà àtẹ̀ntì wọn pẹ̀rẹ̀ àtàrà alẹ́ rẹ̀ ẹ̀ntì wọn pa ẹran lásàkínì o ló dojú ló dojú ọ̀rọ̀ yẹn kọ. bákan náà nítorí bíbí àmọ́ mú yìí àwọn nǹkan kan bẹ tá àtijọ́ ara wa tán mú mu ẹnì tó bá jẹ́ ipò ń ṣe ìrọ́mù lọ irú orí rẹ̀ kọ̀ gbọ́dọ̀ bí nǹkan bẹ́ẹ̀ ma. ìgbà mi sì sọ ilà ní múlọ́dọ̀ tí a bákan tí máa ṣe ìrọ́rùn lọ tí nìkan bá sí níbi ara rẹ̀ èpá ìkan rọ̀kọ̀tà tó ó lè gé níbi títí à ń fẹ́ pẹ̀rin ní ìsìn ètí ipá ara ẹsẹ̀ ní o ara ìkíníkà ní o tó bá jẹ́ wípé kọ̀ lọ sóko pé lè fara nìyẹn téèyàn bá kì í lẹ̀ ṣùgbọ́n ìkẹ́kàn ara títí tí ò sì fara nìyẹn ó di èyí ọdún kéèyàn tó mú kó mẹ́ bẹ́ẹ̀ sì ni mùsùlùmí òun mú kó mẹ́ kéèké gbogbo ojú láti kí o láti jọjọ ra wa tán ní gbogbo àwọn alámàrí ìdán ẹnikẹ́ni tọ́ba fẹ́ pẹ̀rẹ́ nù wa àwa fẹ́ mọ kúkú mọ́rọ̀ yìí sí haramu ni àbí makiru apákan wà fún àní makiru ni pé ìta pọ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ tó wọlé tó ò ní pé haramu ni tí bá ti ń pe nǹkan ní haramu téèyàn ọba ti ṣe yọ téèyàn bẹ́ẹ̀ ṣe kí ló tà sí títọ́ sí tó gbọ́dọ̀ lè padà foríjì àbúrò má fi títọ́ kún ọ̀rọ̀ òsì màtàrí kò lílà wàtàhákọ̀lẹ̀ kọ́ba fáìlù ìtàn pé ní haramu náà nìyẹn tí wọ́n pé haramu ní nǹkan o téèyàn béèrè ṣe èèyàn ti tọ́ sí àlọ́dọ̀ ọlọ́run ọba téèyàn bá sì fi nǹkan lẹ̀ nítorí tọ́lọ́run ọba tí ò dé bẹ́ẹ̀ ó ti ṣe kí ni o ó ti jẹun tọ́lọ́run ọba ṣe kí ni o tí ó ìdán kí wọ́n àwọn afáàfin wá mọ̀ wípé haramu ní kíní òun náà ni rìwáyà mi tọ́wọ́ wípé fàlàyà àkùdánà kò gbọ́dọ̀ ànábì wa kan pamọ́ àlámárì kò gbọ́dọ̀ mú kí ni o mú nǹkan kan nínú ìkànnà ara rẹ̀ tàbí nínú irun ara rẹ̀ tàbí nínú kíríkọ rẹ̀ irun tá a wá sọ yìí bó ṣe kó òun orí sínú bẹ́ẹ̀ ló kó òun abíyá náà nù kọ́dà òtún kó òun abẹ́ sínú fún gbogbo àwọn tá a fẹ́ pẹ̀lú fún Allah subhanahu wa